sàlámà ní aṣọmọ gidi àwa ń wọ̀ ọmọ dára ó tún dẹjọ́ ẹ̀ àwa wù ọmọ dára ó dẹjọ́ ẹ̀ àwa wù àwa ṣọmọ àwa ṣọmọ àwa ṣọmọ gidi èèyàn ojú wo ni lè rí ó máa wọ bẹ́ẹ̀ àwa wù ojú wo ni lè rí ó máa wọ bẹ́ẹ̀ àwa wù. Assalamu alaikum. dògíngbà onígbẹ̀rùn ni arábà ń bí gbogbo alájọ ń gbára wa ṣé tí mo wò mìíràn rí tẹ́jẹ̀ mi ó sì gbẹ̀ sórí ìdúró ẹ ẹ èmi mọ̀ lọ bẹ̀ fúnra mi. kò burú bóyá kí wọ́n lọ káwa dúró de hàn yín lóró <laughs> ṣàkódà níbẹ̀ tó fẹ́ lọ jìjà Ṣàngó nísìn. ó mọ ni kí ọmọ kókó dání láìsọ kó àṣìta ni. ládùúró èpè tí àforí wa àti tí wa gbọ́ lánàá. Ah, ah, èpè bíbó èpè bíbó ṣe bọ́ọ̀rọ̀ orí àwọn lásán ni ọ̀rọ̀ orí gíní. ẹ ọ̀rọ̀ orí ahọ́n lásán ni. ó dàbí pé sẹ́kọ̀ọ́ rẹ̀ sọ sí èrè sá bí mi o ọ̀rọ̀ orí ahọ́n lásán ni ọ̀rọ̀ orí ahọ́n lásán ni pé kéèyàn mú ògò kó sọ̀kò sórí gíní èèyàn kí n tọ́ òun sì máa ṣe pé pé ẹni tó sọ̀kò sórí ilé mi òun tọ́ òun ò ní jèrè ọ̀rọ̀ orí ahọ́n nu sí ọ̀rọ̀ orí ahọ́n ni pé kéèyàn mú ògò kó sọ̀rọ̀ sórí ilé èèyàn kó tọ́ òun sì máa ṣe pé pé wọ́n gbé ọmọ tó sọ̀kò sórí ilé mi sí ni àbí ṣé ah, ọ̀rọ̀ ah, orí ahọ́n ah, ni. àwọn ti tó ó dààmú ti gbọ́ kí lè á fẹ́ ká sí báyìí kémi o ṣáà ti mi bá sọ̀rọ̀ ni. kí n la ni. sórí lè tó sọ yìí nìsín ó gba èrò àjòkòó àrò ni ṣùgbọ́n tó lóko yìí èmi ò fọwọ́ sí mọ̀sọ̀kò fò káàkiri. àbí kókó kókó kókó láìsàn kò àṣetá ni. ẹ kí lè fẹ́ ká ṣe ẹ kí lè fẹ́ ká ṣe ọjọ́ tí ń lọ. ọjọ́ wo ni ń lọ lọ́jọ́ kan ìbọ́jọ́ bá lọ kó lọ jẹ bí ó bá lọ pátápátá ìwọ ọjọ́jọ́ ó lọ ah, ah, ó kàn fẹ́ sọ wá di ìrònú akéwì kalẹ̀ ni àbí inú gbogbo àyè náà ta ni ò tí ì dẹnu kò bìnrin tí ò lu lo bí àfẹ́sọ́nà rí tí a mọ̀ máa bára dáadáa kí bí ìgbà tó yẹ pé òun nìkan ni bí ẹni tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀. ẹ̀hún èmi ro nǹkan kan ní ìsìn. kí ni. mo wí mo wí jẹ. bóyá yóò wá ṣiṣẹ́ èmi ò mọ̀ ẹ̀jẹ̀ àjọ rò. ó dájú èdè ló jẹ̀yà rẹ̀. tàlàbí lẹ́mi tiwọ ààyè kí ni èmi àti ẹ kí ló fẹ́ ṣe. wọlé mi ó jìyà kí ló fẹ́ ṣe. yé ó ta mi láyà jokutale jaja jokutale jaja ìwọ o de amu jokutale ya o ya le. amajaba gbogbo ara àdúgbò ẹgbẹ mi o ẹgbẹ mi o ẹgbẹ mi ara àdúgbò ẹgbẹ mi o ẹgbẹ mi o ìwọ ìwọ ẹgbẹ mi o ọ̀nà bíi ilé ọ̀tọ̀ sẹ́gun èmi alágbára múyàn tó yọ. èmi rẹ o tala ẹ bọ ẹ ma ẹ fi lẹ mi. bóyá. dáadáa àmọ́ àyọkúnú ṣó dìgbà tẹ bá para yín sójú de ìyá mi kó tó lè rí mi. Ah, ah, ọ̀nà tí wọ́n á fi fi ọ̀nà dà èyí lè mi rè èyí wá bẹ́ẹ̀ bí n sì sun rárá títí tí lójú de ìyá rẹ̀ ò ní bọ́ ta èpè níyàrá ó mọ̀ ṣẹ́ fún gbogbo èèyàn tó sọ̀kò sórùlé èké ni wọn náà wá rò pé mo fẹ́ ṣe ó ní mo ṣe ní dọ́gbọ́n tí mo dá yìí bóyá yóò tiẹ̀ ṣe sóore. ṣé bó sì ti wá rí mi báyìí àfi tí ìyá mi tẹ kó sí wàhálà àjà líla hmm, ayọ̀kúnnú ọjọ́ tí ìyá mi bẹ́ẹ̀ lè mọ̀ pé torí mi lẹ fi ń jà ẹrú oyin o. ẹ wò ó mo mọ̀ já fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ bó lọ́rọ̀ wa bó lọ́rọ̀ aṣọ ti wa. mo ti ní ojú àfiṣù sínú ká mú ọwọ́ bẹ́ẹ̀. Ah, dídùn kẹ́ẹ́ dídùn kẹ ẹ ìgbò òjò ń lọ ìgbẹ̀rún ń lọ ẹ tún ní adíṣẹ́ ìjò pípípí ìjọ ògùn la wá fẹ́ péjú ọ̀hún. lẹ́yìn ìgbà ìgbà tún kù ìgbà nígbà ọyẹ́ ìgbà nígbà ọ̀gìnì ntì ìgbà tún nígbà. ìgbà wo mo mọ̀ fọ̀rọ̀ mi ṣàwẹ́wà ẹ anújọ́ wo gan-an ló fẹ́ mú mi lọ bá ìyá rẹ̀. ayọ̀kùnrin ohun gbogbo wà lọ́wọ́ orí àti báyà mi sọ̀rọ̀ gan ń bà mí lẹ́rù àmọ́ èmi mọ̀ wípé tó ló do àbálẹ̀ mi àti ẹni òun ṣe lẹ́yìn wa ọ̀la á padà fẹ́ ra. Ah, ó dáa ó dáa mo ti gbọ́ ẹ bó wa nísìn ṣé a rí alálẹ́ tó bá ń kiri lọ ó gbójúde mi. Hmm? ojúde rẹ tíyá mi ó wà lẹ́yìn mi ọ ojú nìkan ló fi rí mi o àní lè dúró sọ̀rọ̀. iyún tẹ́mi lọ́rùn a ti rí ọ bí n máa rí ọ ara mi ìbàlẹ̀. ó dá ń gbà wọn. ayọ̀kúnnú mi. ó sì ṣe ń fi o mọ́ lọ. Jẹ́ ń lọ. Ọmọ lọ. Jẹ́ ń lọ. Ìyá mi ó mọ wá mi. Ìyá mi, ẹ bá tẹ̀ wọ́n mọ́jọ́ mi o. O jẹ. Ah, ah, Ṣèbá tún múra. O jẹ. Ẹ mọ ṣe lọ. Ẹ mọ já mi. Ẹ kó bàtà mi ẹ gbọ́dọ̀ jàmọ o ẹ wo àwọn àmọ́ jàmọ o tọbẹsìjà tẹsìjà sìgá ní sẹ́yìn ọmọdé yìí mọ o. o tó gẹ o o tó o. Dédùnkẹ́ ah, Dédùnkẹ́ ah, ń wo ọmọ ìwà gbà Dùnkẹ́ o. ó yá mi ń gbọ́ o. Ah. níbo lọ lọ. mo sáré eré tọ́ lẹ́ǹkùn lé níyá mi. ọ̀dà òṣònú ilé. ọ̀kadì láyé o ṣeun o ṣeun fẹ́ẹ̀. ká lọ pe tiwa lẹ́kùlé. jẹ́ ká lọ jẹ́ ká lọ. ìyá mi ṣé kémi náà lè mú sílẹ̀ kí wọ́n bá ní ká gbàgbé. iná tó ń dá ni orè bá mójútó má wulẹ̀ bá ń fá gbàdo mo ti fẹ́ ẹ̀fẹ́ tán tó ti gbọ́. dédùn kẹ́ lóko dédùn kẹ́ dákun torí ọlọ́run ọkọ mi bá ń sọ fẹlẹ tó bá jẹ tiẹ̀ nínú àwọn alájàkú akata tí wọn máa lura wọn lù bẹ̀m̀bẹ̀ wájú ìtàn òní ọyọjú lé kó tó di pé wọn gbèsè kan lọ́wọ́ ara wọn àbẹ́sẹ̀ kan wọn wà mú yọjú lé ni. ẹ ṣe ìyá mi. <laughs> dédùn kẹ́ ẹ ṣe ìyá mi <laughs> ọmọdé ń gúnyàn inú rẹ̀ ń dùn ṣé kò mọ̀ pé tí ó léhùn kúrò lé bàbá àwọn nù kò sì tí ì wù mí láti fi ọ́ lẹ̀ báyìí o. <laughs> ẹ ṣe gan ìyá mi àmọ́ èmi náà ti ṣètò ilé ọkọ báyìí yín kàn wá mú wá kí yín ni. sọ fún un kó wá yọjú. ó lágbára o eyín bàbá bàbá rẹ yìí náà ṣàgbádùn títí tẹ́ ẹ kú. ga o grandma ṣé pé wípé látìgbà ìwáṣẹ̀ nífẹ̀ẹ́ ti wà èmi lérò wípé wọ́n mọ ń fọmọ dọ̀rẹ́ àbí kán fọmọ lọ́kọ láìmọbi tó ń lọ àbí nífẹ̀ẹ́ ni tó ń lọ bá. Hmm, lóòótọ́ ni àmọ́ kò rí bẹ́ẹ̀ nígbà tiwa nígbà ayé àwọn bàbá wa ìnirú rẹ̀ ń bẹ àmọ́ o a rí inú àwọn ọ̀rẹ́ wa náà tó ṣe pé wọ́n fi wọ́n lọ́kọ ni àmọ́ péréte báyìí ni wọ́n wọn ò pọ̀ táwa tá a fọ́kọ tó wù wá fúnra wa. ṣé pé ẹ nífẹ̀ẹ́ grandpa gan nìyẹn kẹ́ tó fẹ́ wọn. Ah, bí ojú hmm. òun náà sì nífẹ̀ẹ́ mi bíi kà sí nǹkan ọ̀rọ̀ ọ̀fẹ́ la pè yìí ọ̀hún mo kọ tí wọ́n ń pe bàbá ni àtẹ̀lóge ni wọ́n máa ń pè é láláì ṣe kiri yó ọ̀sùn èmi náà ní rúùtù ọ̀sán gan-an ìfẹ́ lágbára ìfẹ́ iní máa ń múni tan olólùfẹ́ ẹni tí a fi ní ìfẹ́ kọ́ mọ bí a kù sí ìfẹ́ náà ní máa ń múni tan olólùfẹ́ títí títí débi tí ọ̀nà gbé pin ká tó sọ ohun tá tó àti ń tà ni. fólólùfẹ́ ẹni. ọ̀rọ̀ fẹ́ lọ ń sọ wẹ́rẹ́ báwọn hmm. ìfẹ́ panijọ ti lọ ìfẹ́ ní sọ ní dá láìsàn láìsàárẹ̀ pẹ́ẹ̀pẹ́ àìmọye àwọn tẹ́ẹ̀mọ̀ wò gẹ́gẹ́ bí alárùn ọpọlọ ìfẹ́ lọ tọwọ́ bọ̀ wọ́n lọ́pọlọ kì í ṣe pé nǹkan kan mú wọn ìfẹ́ kìí ṣe nǹkan kékeré. tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí ó bá nífẹ̀ẹ́ Kádíjà dénúdénú kò ní í sọra rẹ̀ di ẹṣin fún obìnrin láti máa gùn káàkiri inú ilé bífẹ́ ṣe tóbi tó lọ́kàn àwọn òjíṣẹ́ nù torí náà ni mo fi ń sọ fún ọ pé ẹni ọba nawọ́ ọ̀fẹ́ sí ọ tíwọ náà sì nífẹ̀ẹ́ rẹ̀ tètè fìfẹ́ hàn án ọ̀la lè pẹ́ jù. Ah, grandma báwo ni màá ṣe wá mọ ẹni tó nífẹ̀ẹ́ mi tòótọ́. kó síbi tí ègbà afárá rẹ̀ hàn ni nínú ọ̀rọ̀ nínú ìwà nínú ìṣesí, pàápàá nínú ẹyinjú. Kò síbi tí ìfẹ́ yìí gbà fira rẹ̀ hàn ni. Kò yé ọ? Tọ́kùnrin bá nífẹ̀ẹ́ rẹ ní tòótọ́, um kò sí bó ṣe lè kọ̀ jálẹ̀. Yóò máa wá gbogbo ọ̀nà láti máa ṣe ohun tí ó múnú rẹ dùn yóò máa wá gbogbo ọ̀nà láti lè jẹ́ pé kọ́ jẹ́ níhòòhò kó o lè bá a ṣe ń tọ́fẹ́ àti pé ìwọ àwáwù ìwọ náà kì í sọmọdé mọ́ o mo mọ̀ pé ọkàn lù mí lẹ́nu gbọ́rọ̀ ni. grandma mi ìlú yìí lẹ́nu gbọ́rọ̀. Ah, ó bẹ́ẹ̀ ọjọ́ iná ta ọlọ́run ó yàn fún ọ o ò ní í síléwọ́ o ò ní í sọkọ fẹ́ o gbogbo ibi tó o bá ṣẹrù rẹ kàbá ọmọ bá láàánú pàdé ilé rẹ lọ́wọ́ ò ní wọlé olé o. wàláhàólà wàlákùwátà ìlà bìláìlà lílẹ̀ azeez. الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الله fún obìnrin. Hmm. wo Fikayo tóbìnrin bá ń ṣàìsàn bó ti wù káìsàn òun pọ̀ tó tó o bá kówó síwájú rẹ̀ kí alára rẹ̀ ó yá ah. àìsàn ọ̀lọ ni. bàbá mi hmm? èyí tá a bá wá fún lówó tí ò gbà lọ́wọ́ ẹ nìkan. tí sì ṣàìsàn. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé irú irú èèyàn ti dojú kú nù. Ah, oh tàbí kíru obìnrin bẹ́ẹ̀ kó máa wo àtúbọ̀tán kó máa rotilé tóun ti wá tàbí kó máa rorú èèyàn tóun fẹ́ bá rìnrìn àjò ọ̀fẹ́ torí yóò mọ̀ pé àìtẹsẹ̀ bọ́dọ̀ tán ká máa kígbe òtútù tírú ọkùnrin bẹ́ẹ̀ tí ó bá wà ní rẹ̀wẹ̀sì ọkàn tó láforítì tó joyè alágbẹ̀dẹ tí ń lurin lójú kan náà tí ò dáwọ́ dúró ó dán lójú pé nígbẹ̀yìn dídùn lọ́sàn oṣù. ọ̀dà ah, ọ̀dà ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí ó ti fèmí náà lọ́kàn balẹ̀ díẹ̀ nítorí ó ṣeé ṣe kó jẹ́ pé àwa wò ń rò pé ẹni tó bá máa joyin inú àpáta ni mi ò gbọ́dọ̀ wẹnu àké. kú làkàyè àórí ah, rẹ pé bí ó ti rí gan àmọ́ ṣé bóun náà ló wà ní fọ́tò yìí. bẹ́ẹ̀ ni òun náà ni. òun rè mọ̀ ya yìí o. ẹsẹ̀ bàbá mi. ó dáa lóbìnrin ó mójú lọ́jà ẹ̀yìn kan rí ló fẹ́ mú wọlé wá. ẹsẹ̀ bàbá mi. mọ̀ dáa mọ̀ dáa. àwa àwa ṣọmọ gidi àwa o àwa ṣọmọ gidi àwa o àwa ṣọmọ gidi àwa o àwa ṣọmọ gidi àwa o ọmọ dára ó tún dẹjọ́ ẹ̀ àwa o ọmọ dára ó dẹjọ́ ẹ̀ àwa o àwa ṣọmọ àwa ṣọmọ àwa ṣọmọ gidi èèyàn ojú wo ni lè rí ó máa asalaamualeykum ló ń kí wọn èyẹ ló ń kí wọn asalaamualeykum ló ń kí wọn èyẹ ló ń wọn ẹ sálámọ kẹtọ wọn ṣọ respect. ẹ fíwèé ọ̀rẹ́ mi mo trust ẹ. Ah, ah láì kí n ṣe kọ̀ǹpútà o ti sáré parí exam yẹn o dẹ̀ jáde bẹ́ẹ̀ o ti ẹ̀ wọ ẹyin wo kó wa tó fi sílẹ̀. tinu Rose hmm. jọ ṣé mo sọ fún pé mo parí ẹ mi sọ fún ẹ pé mo parí ẹ mo kàn ṣe wọnba tí mo lè ṣe ni. kí ló dé tó lọ submit nígbà tí àsìkò àti ṣàwọn yòókù ṣì wà. o oh, ṣé ìwọ mọ̀ pé ìránṣẹ́ kan kì í dín ìránṣẹ́ kan lọ́wọ́ ni ọmọ èèyàn ló fix exam ọlọ́run ló fàsìkò sírun kíkí ó túmọ̀ sí wípé tìtorí ìrun ló ṣe kúrò nínú exam tó lè jáde. ìtorí ìrun ni bíbélì tìyín náà fi yé wa wípé ẹ jẹ́ ká fi tolúwa síwájú nínú ohun gbogbo. àsìkò àti kírun ṣì pọ̀ lọ́jà ara tó bá kíní two wá kíní four ó dẹ̀ possible kó kí gbogbo ẹ̀kọ́ lálẹ́ but exam. sori <laughs> nǹkan tí òye yín ó pọ̀ ju nǹkan tó yé yín lọ torí pé mi àti yín à ń ṣe lẹ́sìn kan náà lọ̀rọ̀ yẹn ò ṣe lè yé yín ṣẹ́yìn ò mọ̀ wípé irun jọ̀mọ́ ó lóore inú jùrùn àdákìlọ ni. ó yé mi àbí ìwọ kọ́ ni ìwọ tẹ́ pé ó possible kí result jáde ń sìn kó la gbogbo àwọn tá dúró sínú class alo than three hours ṣọ́ọ̀mù eléyìí tẹ́ pé ó ti ní skánsán àti ilé wọn gan wọn wò kù ni àwọn gan mọ̀ má fara wé o. yòókù ò lé filẹ̀ wọ́n máa fowó rà. Ah, ah. <laughs> um, hello, can I talk to you? Mm-hmm. Okay. around sin excuse me. Out. Oh. Really? Alhamdulillah pé mi ti kúrò nílé. Ó ṣe ó ṣe níta. Kí ló ṣẹlẹ̀? Wo lecture tí mo rò pé eight ni wọ́n thank God pé mi ti kúrò nílé. Hmm. Àwa wo jọ kí ni nǹkan tó fẹ́ kí Fikáyọ̀ ṣe fún ẹ gan-an tí ò ti ṣe fún ẹ fún un. ó pọ̀. ẹ wàá dẹ̀ pé wàá sọ fún un èmi ní believe pé tó bá sọ fún un ó máa ṣe fún ẹ because ṣé ìwọ orí bó ṣe máa ń gbọ̀n tẹ̀lé lẹ́yìn bí fúlàní tó ń gbọ̀n tẹ̀lé máa lò ní. ò ní láti jẹ́ kí anybody inú campus, wa sọ bí Fikáyọ̀ ṣe nífẹ̀ẹ́ sí tó ò ní ìdẹ̀ the guy is good looking ó wà presentable ó wà reserved ó wà jovial ọpọlọ ẹ̀ tún pé kí ni nǹkan tó tún fẹ́ látọ̀dọ̀ ẹ̀ èmi rò wípé àǹtí tinú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó dàbí ẹni pẹ́ ti gbàrìbà. <laughs> èmi gbàrìbà mm. jọ ṣé ti ìyá ìyàwó àbí títa náà ni mo ṣe máa gbàrìbà. tọrẹ ìyàwó ni ìtorí tó bá sì gba nǹkan kan lọ́wọ́ bọ̀bọ́ yẹn ò ní máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí dúró náà wọ́n ní nǹkan tó ń yàn kó jáde nǹkan tó rẹwà jáde tó bá rẹwà tí ò bá wùn mí ńkọ́. irọ́ ló pa ẹwà ẹ̀yẹn gan-an òun ló wùn ẹ̀ ah, ah, sọ fún mi kí ló tó ń da yìí láàmú náà wọ́n máa ń sọ yìí pé ìrètí pípẹ́ ló máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn jẹ́ n fipá dẹ̀dẹ̀ máa ń kó bẹ́ni tó bá ní nǹkan ṣe ni o you know i'm talking from the experience i had. àǹtí tinú orí ipa ṣì ń rò làwà tá a bá ti rò tán àjẹ ẹgbọ́. máa gara ẹ orí ipa oṣù náà ló wà gbogbo àwọn flowers tó kúnlé yìí ò ṣe reject ẹ nígbà tó ń kó wá. àánú ẹ ṣe mí àánú ẹ ṣe mí kó tètè mọ nǹkan tó máa ṣe jẹun. ní gbígbọ́ àti your lordship places. Yeah mo jẹ́ kí ìrora kí ojú wo ni lè rí bó bá wọ bẹ́ẹ̀ àwa wù. asalaamualeykum ló ń kí wọn èyẹ ló ń kí wọn asalaamualeykum ló ń kí wọn èyẹ ló ń kí wọn ẹ sálámọ̀ kẹtó wọlé kẹtó wọlé ẹ sálámọ̀ kẹtó wọlé. inú kò wọlé o. àwa sọmọ gidi àwa o àwa sọmọ gidi àwa o àwa sọmọ gidi àwa o ibo lè lè gbà wọlé. ọ̀fẹ́ ló lò ó. <laughs> Eh, Rosemary stop stop stop. Okay. a jẹ́ pé ẹ ti gba àbọ̀dè fún mi nínú róòmù yìí nìyẹn. àbọ̀dè kẹ̀ <laughs> àbí ká sọ pé a ti ń gba nǹkan ayọ̀ dúró díẹ̀ torí mo mọ̀ pé nǹkan ayọ̀ ni flower àti wípé ọ̀rọ̀ tó máa ń múnú èèyàn dùn ló wà nínú ìwé owó ẹ̀yìn Fikáyọ̀ ló ní kí n fi jíṣẹ́ fún ẹ ó nínú òun dùn pé at least òun wọ yàrá ẹ̀ lẹ́ni ó dẹ̀ ní kó jọ kó kà á kó lè fóun lésì ní kíákíákíá ó pẹ̀lẹ́ o ọmọ aláṣẹ àfàṣẹ sọ̀rọ̀ tí bá kọ̀ tí mo bá ní mi ìka mi ṣe nǹkan tó ní kí n ṣe ń kọ́. ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà tó fẹ́ jẹ́ ká nù ẹ̀. Rose you can never change. ṣé mi ìdíkà ìbéèrè lọ. ṣáà ṣe torí kọ́ sàkáwọ́. Yakuta ti mú sàkíkọ́ àìtọ́. مما كذف عني ورهاني والنور الأخوان متكونات الأدعي سيرات رواني البركة الصحي بمظل الأرواح مولاتي بكل مطرد لنوضوحي وأخواني والنور تلال الغرات بك ولقائي تعطي هذا المكان اللهم صل وسلم على الحكيم هكذا ìfẹ́ ọ̀pá ìfẹ́ ọ̀pọ̀ dàbí ìfẹ́ olúmi lábọ́n lọ tribalism olúmi fẹ́ ọmọ. àpọ́nbí epo àpọ́nbí epo àpọ́nbí epo àpọ́nbí epo. ìfẹ́ ọ̀wá ìfẹ́ ọ̀wá dàbí ìfẹ́ olúmi lábẹ́lẹ̀ tribalism olúmi fẹ́ ọmọ ẹ̀ olúmi fẹ́ ọmọ ẹ̀. apọ́nbí epo apọ́nbí epo apọ́nbí epo. ìfẹ́ ọ̀pá ìfẹ́ ọ̀pá dàbí ìfẹ́ olúmi lábẹ́lẹ̀ tribalism olúmi fẹ́ ọmọ ẹ̀. bí ìfẹ́ ṣe lágbára tó lọ́kàn mi mo ṣẹ̀ṣẹ̀ gbà ní wípé Before gold turn to gold, it passes through fire. Hmm. àfi bí ẹni pé mo èrò obìnrin rí bẹ́ẹ̀ mo ti ra ìmọ̀ye obìnrin tó bá wọnú ọgbà yìí dáadáa àìmọye ọmọ tó ní ìmọ̀ jù ẹ lọ àmọ́ wọ ó yàtọ̀ nítorí onẹ́sìn oníwà ó lẹ́wà ó dẹ̀ tún mọ̀wé àìmọye ọmọ obìnrin tá dẹ̀ dáadáa tí kò fún wọn ní ìdajì nǹkan tó fún ẹ àwa o. Hmm. kàṣà sọ wípé nǹkan tí àwọn obìnrin mi ò ní tèmi ni ló ṣe fẹ́ mi. àbà rárá o <laughs> tó bá jẹ́ torí ẹ̀ ni mo lè wẹ́ni tó níwà lọ sábúlé wa tó bá dẹ̀ jẹ́ títí ẹwà ni àbà àìmọye ọmọbìnrin tó níwà nígboro bó ti ẹ̀já tọwọ́dá tó bá dẹ̀ jẹ́ ti ìwé ni àìmọye ọmọbìnrin tó mọ̀wé jù ẹ lọ nínú ọgbà yìí tó bá dẹ̀ jẹ́ tẹ̀sìn ni kí là ń fa àwọn Bello ṣe ní ìlú Ìlọrin àmọ́ èmi gan ò lè sọ pàtó nǹkan tó wù mí lára kò burú a máa sọ wípé ẹ sọ bẹ́ẹ̀ nítorí àwọn èèyàn ọkùnrin ẹ̀tàn ni ìlérí asán ni ète wọn tètè ọkùnrin bá ń lọ sókè sódò á dàbí ẹni pé afárá oyin lẹ́nu wọn ọmọbìnrin tó bá wà nílà káyè délẹ̀délẹ̀ ló máa mọ̀ wípé táyé bá jẹ́ tinú ẹyin wọ́n máa ń dé èpo ẹ̀nu ni ẹ̀bẹ̀ ni mò ń bi ọlọ́run kó má jẹ́ kí n kábàámọ̀ pé mo mọ̀ ẹ́. o ò ní kábàámọ̀ ìrìn àjò yìí mo fi ọlọ́run búra fún ẹ. Ah, ah àwùsùbìlà ìmìnà ṣe ìtọ́ni ìrọ̀jìn Fikayo tọrọ astagafru láì fún nǹkan tó sọ ìtorí ọlọ́run ọba kọ̀ lérí. astagafru láì. astagafru láì. ṣé a lè jọ jáde lálẹ́. why not ẹni tó lẹ́rú ló lẹ́rù náà ẹni tó dẹ̀ ní ẹrù òun ló lẹ́rù ara tó bá wọn ológodo ẹ ló lè fi mú ológodo tèmi dá ibi tó bá wọn lówó ẹrú ló ràn lọ àṣẹ lọ ṣe places. ìfẹ́ àwa ń fẹ́ lẹ́lẹ́ ó fẹ́ lẹ́lẹ́ àwa wù mí. ìfẹ́ àwa ń fẹ́ lẹ́lẹ́ ẹ̀yin jó mi. ṣé ìwọ ló fẹ́ fẹ́ mi náà mo fẹ́ fẹ́ mi fún bọ̀dẹ̀. n fẹ́ fẹ́ mi àti wọn máa ń sọ pé kò jù lọ wọn máa ń sọ wọn pé ìfẹ́ ọ̀rọ̀ ló máa tà. ọ̀fẹ́ fẹ́ mi èló ló ní làkàǹtì. gbàgbé pa ẹ mo ní làkàǹtì. ok jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí school fees dànù. Ah, ṣé àbúrò ẹ ní àbọ̀mọ ẹ̀gbọ́n ẹ abáàlẹ̀ jẹ́sẹ̀. ọmọ mi àbọ̀mọ ẹ̀gbọ́n last mi ni. last mi ni. o ti bímọ. mo ti bímọ. àwa o àwa o eh, àwa o àwa o àwa ṣọmọ gidi àwa o àwa ṣọmọ gidi àwa o àwa ṣọmọ gidi àwa o àwa ṣọmọ gidi àwa o ọwọ́ dára ó tún dẹjọ́ ẹ̀ àwa o ọmọ dára ó dẹjọ́ ẹ̀ àwa o àwa ṣọmọ àwa ṣọmọ àwa ṣọmọ. bàbá ikú ṣàtàrà lórí ó máa wọ bẹ́ẹ̀ àwa ò wájú ó ní lórí ó máa wọ bẹ́ẹ̀ àwa ò àsàlámù aláìkùm ló ń kí wọn èè ló ń kí wọn àsàlámù aláìkùm ló ń kí ẹ kúrẹ́. Boring. Uh, she joining you was stressful jù. No, alhamdulillah. Good to see you. Yes, ma. Adúpẹ́ olùwàṣẹ́. Ṣé tí ń jẹun dáadáa? Mo ti ń try. Mo miss you. Èmi náà miss ẹ. Uh, ẹ wo, tẹ́ ẹ bá tẹ miss àwọn ọ̀gẹ́, àwa miss yín, right? Um, ṣé o ti kí aṣọ torí aago márùn-ún ti kọjá? bẹ́ẹ̀ ni mo ti kí ìgbà tí mò ń bọ̀ mo sọ fún dírẹ́fà àgbàtàrí roadside mosque kan. good um, kó wá lọ ṣáwà kó wá jẹun torí ká tó ṣẹ́jú pé ń sìn àsìkò mọ́gìrìbì máa tó. kò tí ì kan yín alájà mo ní láti kọ́kọ́ yan náà fìlà kí n fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe ṣọ́ mi délé láyọ̀ àtàlàáfíà. tó ní tó ní alhamdulilayi. that's my daughter mo hmm? trust ẹ dáadáa o ṣe ó yá lọ ṣe yẹn. ọ̀dọ̀ títí náà kúrò ní kúrò ní máa tán yìí kò easy rárá bóyá nítorí fámìlì tí mo ti jáde ni ò ṣe easy fẹ́mi ni i don't know. ẹ̀yin máa ń rí bẹ́ẹ̀ nítorí nǹkan mèremère tí sátani ti fi entice àwọn ọmọ ayé ẹni tí àwùjọ náà bá wá jọ lójú kò ní wo bẹ́ẹ̀ i believe pé ọ̀run rere dájú ohun asán ayé lọ bọ́ alájà ó difficult èwo ni mo fẹ́ sọ ọ́nù ẹ̀ ṣé ti àwọn cosmates mi ni pẹ̀lú ìwọ̀kuwọ̀ àbí ti functions àti outings tó máa ń lọ tẹ́mi ò kì í bá wọn participate nínú ẹ̀ o then àwọn àpèjẹ míì tó máa ń pè mí sí pé kí n wá mi ò ń lọ o. Ah, nítorí pé ojú ọmọ mùsùlùmí kò ní kó má bá wọn lọ sí gatherings àbí functions tó máa pè é sí ìwọ ló mọ̀ pé ibi tí ẹgbẹ́ ẹ bá wà òun ni kò wà àti pé àwùjọ mùsùlùmí pọ̀ nínú ọgbà yìí join them wọ́n dẹ̀ ní pé ẹgbẹ́ ẹyẹ lẹyẹ ń bọ́tọ̀. alájà kò lè yé yín nítorí ẹ̀yin ti lọ skul ti pẹ́. <laughs> <laughs> ọ̀rọ̀ ọmọkùnrin tí o sọ fún mi yẹn ń kọ́. Fikáyọ̀ lorúkọ ẹ̀ ó fọdí kan senior mi ní skul ó ga díẹ̀ ó dúdú ó tún rẹwà lọ́mọkùnrin ó tún lọ́gbọ́n lórí ẹ wò ayọ̀ gbogbo àwọn ọmọbìnrin iléèwé wa ni. <laughs> ṣé mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni alájà ẹ wò kò tún ṣe ọmọ mùsùlùmí lásán o ọmọ chief imam ló wọn ni. alhamdulilayi. alhamdulilayi ọbẹ̀ yàrá mi. ìjọ olùmọ̀ wa kí wa. Mm, very soon mom. ọ̀dà a máa retí ẹ o ọlọ́run á dẹ̀ ọkọ mi wọ́n á sùn a máa continue tó kù lọ́ra. Hmm? love you mom. love you too ọlọ́run ajé wa rè. Hmm. ìfẹ́ àwa ń fẹ́ lẹ́lẹ́ ó fẹ́ lẹ́lẹ́ àwa wù mí. ìfẹ́ àwa fẹ́ lẹ́lẹ́ ẹ̀yin jó mi o. Hmm. ó fẹ́ lẹ́lẹ́ tó sẹ̀ sórí ẹ̀ ó fẹ́ o. àwa wù mí. الحمد لله mi ò ní pẹ́ máa bọ̀ wá ó dà mo ti múra tán nǹkan tí mo wọ̀ mo ṣá mo ṣá wọṣọ um, African attire kan báyìí ní the touch of black and white bí àwọn alálàáfáà náà ni àmọ́ fìlà tí mo dé àmọ́ fìlàbí nìkan náà ni màá fi ṣe suspense fún ẹ o nítorí ẹni tá à ń gbéyàwó àbáyé kì í ga o. I love you. That's, uh, kò jókòó. Salamu alaykum. akbar. àwọn aráalé ń kọ́. àlàáfíà ló mọ́. alhamdulilayi. àwọn awo àwọn awo <laughs> um, anyway alájà ẹ máa fún mi láàyè díẹ̀ ẹ ṣe gáfárà fún mi a fẹ́ sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ẹ̀yin náà ẹ bọ́ sínú ilé ẹ lọ sọ̀rọ̀ obìnrin sóbìnrin. <laughs> kò burú aláàjì àmọ́ tẹ bá ti wá bá a sọ̀rọ̀ tán èmi náà ní àwọn ọ̀rọ̀ méjì àbí mẹ́ta tí mo fẹ́ bá a sàn. ẹ ṣeun ẹ kú jókòó. àwa wò àwa wò <laughs> um, kú jókòó um, Abdulrazak sir. Abdulrazak. I'm sorry. Ah, Allah Akbar ẹrú ọba ọlọ́rọ̀. mashallah sir. ah tó ó dábẹ́ ìlú wo ló ti wá. ìlú Ìsẹ́yìn ni sir. Ìsẹ́yìn Ìsẹ́yìn oro oro ọmọ ẹbẹ dìmọ̀ kọ ìlú Ìlọrin làwa ti wá ilé ajé túmọ̀ mi lọ́dọ̀ wa. alhamdulilayi. ẹ àwa dẹ̀rẹ̀ àfi Islam ṣeré ọ̀nà ṣe máa ń kọrin pé ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sùn máa lù jọ̀nà Ìlọrin ni <laughs> ṣorí Ìsẹ́yìn náà òun náà sún máa lù jọ̀nà. Alhamdulillah, alhamdulillah, sir. Mm, yeah. Ah, now. <laughs> ọkọ mi. Mm mo rí i pé gbogbo nǹkan tó ń wù lára ọkùnrin pátápátá ló wù kó tó yàn rè ká má purọ́ ká má ṣègbè lẹ́yìn èèyàn kan Abdulrasaq dára lọ́mọkùnrin <laughs> ojú la ti mọ̀ ni ẹnu la ti ń ròyìn nígbà tí mo ti rí ọmọkùnrin yẹn tó wọlé lẹ́ẹ̀kan mo mọ̀ pé ọmọ bíbí rẹ ni. ẹ ṣe alájà àmọ́ nǹkan ń bà mí lọ́kàn jẹ́ mi ì fẹ́ kàlájì lọ wò ó pé àwọn fámìlì ẹ̀ ò lówó lọ́wọ́ nítorí gbogbo ìgbà náà máa ń tẹnu mọ́ fún mi pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́ tọ̀ owó owó bíi ti báwo ọlọ́run ló lówó sórí alájẹ tó ń wo yẹn tó ń bá sọ pé ó máa rí báyìí fún wa léni máa báyàn jiyàn nígbà tí mo wà nínú oyún ẹ tá a bá ní ten naira lọ́wọ́ fún ọjọ́ mẹ́ta a máa ronú pé ta ló kọ́kọ́ fẹ́ nà ni ọkọ mi ìwà àti ẹ ẹ lówó ẹ lówó ẹ tuntun wo ni. alájà yìí lè ṣe fi mí lọ́kàn balẹ̀. <laughs> wo fọkàn ẹ balẹ̀. ọ̀tọ̀ lọ̀rọ̀ owó ìfẹ́ ló ṣe kókó bí mo dẹ̀ ṣe ń rọmọkùnrin yẹn mo rí i pé ó nífẹ̀ẹ́ ìwọ náà dẹ̀ nífẹ̀ẹ́ ibi tá a ti gbé ni ló ṣe pàtàkì jù nínú ìrìn àjò bí mo dẹ̀ ṣe ń wo ọmọ yẹn mo rí i pé ilé rẹ̀ ló ti wá ìkẹta ọ̀rọ̀ ẹ̀sìn mo dẹ̀ rí i pé mùsùlùmí òdodo ni kí ló wá kù kò sí nǹkan kan mọ́ pẹ̀lú ọkọ jọ kí ni alhaji ń bá abdulrasaq sọ látàárọ̀ èmi náà fẹ́ bọ́kọ ọmọ mi sọ̀rọ̀ ah, ẹ wọ pé dáàdì wọn lè máa fi lẹ́lẹ̀ ní ìjà lọ. àwa wò ó ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ káàkiri ewu alájí mi dé o. Hmm, wo dádì mi strict gan pàápàá jùlọ lọ́rọ̀ ẹ̀sìn ojoojúmọ́ náà máa ń tẹ̀ mọ́ mi létí báyìí pé fọ̀rẹ́ ẹ̀ hàn mí kí n ba lè mọ orú èèyàn tó jẹ́. Ah, àní wọ́n sọ̀rọ̀ títí títí títí wọ́n tún ní kí n ka kí ó káwọn lè gbàgbọ́ pé ọmọ mùsùlùmí òdodo ni mí. <laughs> bọ́rọ̀ alájí ṣe jẹ́ nìyẹn ká ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o ṣèdánwò o yege. ah mo yege o alhamdulilayi ó wá kú bí ìwọ náà ṣe máa yege lọ́dọ̀ alájí mi báyìí o. Hmm, ó jẹ́rìí ìyàwó ẹ̀ èmi gan ti rẹ́dì fún ọ màá máa ṣí fún ọ láwẹ́láwẹ́ báyìí níbi ẹni tó ń ka handout. ah mo ti gbọ́ ó dìgbà náà nà. ká tó fọmọ ọba fọṣù ṣé wàá jẹ́ kí bá dúró wa lọ́jọ́ pẹ́. irọ́ irọ́ wo ara àwọn ìdánwò tá à ń sọ̀rọ̀ nípa ìwọ náà nílé tí mo bá ní kí wọ́n gbé mi lọ á dàbí ìpè torí ọlá ni mo ṣe wá wá ẹ wá àmọ́ ẹran máa lọ báyìí kán lè rí mi lẹ́gbẹ̀ẹ́ kẹ́jẹ́ wù mí wọ́n sì gbà mí bí mo ṣe jẹ́ kí n fẹ́ díẹ̀. láyé láyé láyé má sọ bẹ́ẹ̀ mọ́ ah, má sọ bẹ́ẹ̀ mọ́ o awù àwọn àlè torí ẹ̀kọ́ ká dà kànù ká torí yán ká mẹ́gùsí ká dàgbó ẹ dákun tí ẹ̀kọ́ bá délẹ̀ tí yán délẹ̀ kí la fi jẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o má sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run kò fẹ́ bẹ́ẹ̀. báà ó ṣàyẹ kẹ́ ẹ mọ̀ wípé mi ń ta yín lẹ́nu rí ẹsẹ̀ tẹ̀sí ní kí n gbé ni mò ń gbé gbogbo ọ̀nà tẹ̀sí lálẹ́ náà ni mò ń tọ̀ àmọ́ kíní yìí ń wù mí kò sì sọ́nà méjì tó fi lè jẹ́ tèmi àfi tó bá yọjú sí yín àmọ́ bẹ́ẹ̀ bá wá kọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni ṣe ohun tí mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé egbò àdá àjìná lè dá sí mi lọ́kàn wọn. ọ̀kan dé ìké tàjòdé ìfẹ́ ò tiẹ̀ jẹ́ á lè dún lórí ẹsẹ̀ méjèèjì ká sọ pé èmi ni ayé wa ń gọ sẹ́yìn kankan torí tí wọ́n fẹ́ jẹ́ àti tí wọ́n fẹ́ jẹ́ ṣé àwa lè ti torí tá a fẹ́ jẹ ká bà tá a fẹ́ jẹ jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ń hmm, tá a fẹ́ jẹ kò mọ̀ tó ń tá a fẹ́ jẹ́ ń tá a fẹ́ jẹ́ mọ̀ ju ń fẹ́ jẹ lọ. Hmm. ọ̀rọ̀ yín yé gbà mí àmọ́ síbẹ̀síbẹ̀ ohun tó wù mí ń ṣe ohun tí mo fẹ́ jẹ lásán ohun tí mo fẹ́ máa jẹ lọ ni kánrin kése ẹ̀fẹ́ iná wa wípé ohun tá a fẹ́ jẹ náà lóhun tá a fẹ́ jẹ báyìí bá mi mi ṣe é ẹ bá ń ṣe. fi káyọ̀ mi tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni omi ní ń dà lójú rẹ pòròpòrò yìí ọ̀dà bó sì ṣe bó ṣe fẹ́ bó ṣe wí gan-an láti ṣe. ìjọ́ wo lóyún ọmọ náà wá ń bọ̀ tó fẹ́ mú wá kí mi. ọ̀sẹ̀ tí ń bọ̀ ni. ọ̀sẹ̀ tí ń bọ̀ èmi ò wá ṣèfẹ́nu rẹ̀ bó ti wí náà láti ṣe òun wá bá mi. ẹ ṣeun ẹ ṣeun bá mi àmọ́ ó tún kú kinní kan o. kí tó ni. owó tí mo béèrè lọ́wọ́ yín lọ́jọ́ sí. owó wo ẹ wá ètò kàálẹ̀ yìí kì í ṣe owó la ṣe ni bóyá kí n sì fún ọ lówó ká gbàgbé gbogbo ètò sọ́lẹ̀ yìí wá ọ̀sẹ̀ tí bọ̀ kan ló ní yọ̀wà Bẹ́ẹ̀ni, ọ̀sẹ̀ tí ń bọ̀ ni. Ọ̀sẹ̀ tí ń bọ̀ gan lèmi náà rìnrìn àjò. À, ìfowó hmm? mọ́. O wí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni. Bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kàn wọ́n. Alhamdulillah. Ó ọmọ mi. Sori Abdulrasaq ó ti sọ ètò jẹ́ ọ̀rọ̀ fún mi lórí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì. Inú mi sì dùn sí torí ó ti jẹ́ kémi ọmọ pé ilé eré nìwọ ọmọ ìtì wà ó sì dùn mẹ́mi ọmọ tó níwà tó tún lẹ́sìn aláhàgbà inú mi dùn ẹ tó wá rí èmi mọ̀ pé ìfẹ́ wà láàrin yín ọmọ pé ẹ nífẹ̀ẹ́ ara yín dáadáa lọ́kàn tó wá rí wọ́n ní kò sí arẹ́májà kò sì sí ajàmá rẹ̀ tó bá wá ti dàbí ìjà tó dàbí pé aáwọ̀ wà láàrin ẹ̀yin méjèèjì tápá rẹ ọ̀fẹ́ ká ẹ̀ ń fún ọ ní nọ́mbà mi ọ wà pè mí. wọ́n <laughs> àwáwù ìbáwí tí n ó fún Razaki ọfẹ lè sọ pé kí ló wá ṣe mí tí mo lọ fẹjọ́ ọkọ mi sùn torí apá rẹ ò ní fẹ́ ká mọ́ àmọ́ ètí ó wù mí jù ni pé kẹmọ já. Ja kẹ́ sì máa ṣẹ̀sìn déédéé kẹ́ mọ́ kírun kẹ́ mọ́ bára yín sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ẹnì kẹta ọ gbọ́ ìjà yín o àbọ̀gbọ́ wo ń fún ọ ní owó abẹ́ awọ tó fi wọ mọ́tò ńlọrọ̀ èmú yín wá wọ́n fẹ́ fọgbọ́n fi yín lẹ́kẹ̀ẹ́ fi ráyè sọ̀rọ̀ ni o. àwa wù mí. How did you see him? Fantastic. Thank you. You're welcome. That is really me feel just for me. I'm my way. What's are you nervous? Ìwọ ọbẹ̀ fọ̀lá bàtà ó yọ ọbẹ̀ tì. Omi lóró pé mú kú ṣebí káyọ̀ tó ń wò yẹn ò kì í ṣẹran jíjẹ o ṣebí kàtẹ́ wà níṣe ló fẹ́ jẹ ẹran náà lọ́nà tó tọ́kì bá sàn àbí wo ò mọ̀ pé gbùngbùngbùn abẹnu lápá kan rọ̀rọ̀rọ̀ abẹnu lólóló ẹlẹ́nu rírì tó ń wò yẹn òun ló làmúyà rẹ̀ Fikáyọ̀ ló ni mí èmi ni mo ni Fikáyọ̀ ẹnikẹ́ni tó bá máa gba Fikáyọ̀ lọ́wọ́ mi ó láti jẹ́ni tó mọ ètò ó ń láti jẹ́ni tó mọ ìtàn ó ń láti jẹ́ni tó mọ ìṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe gan-an làgbà nífẹ̀ẹ́ wọ́n ní o má ṣe oṣé oṣé tẹ́ wọ́n ní o má kan kan kàbùkù wọ́n ní ọjà mi ń bẹ ọjà mi ń bẹ àfìgbà tó dìbákà tó ń kà káàkiri oko ẹnikẹ́ni tó bá máa fẹ́ fi káyọ̀ láti fẹ́ mi mọ́ èèyàn tó bá wákọ̀ tó ní tèmi báwo ó dọ̀run àṣàǹtẹ̀ kó tó fura mo fẹ́ eégún búra lónìí kò ní dọ̀la òní ló máa kú. Kí ló ṣẹlẹ̀? aláburúkú kan ni mo láàmú bọ̀ aláburú alákọ̀díjà kù. báwo ló ṣe là ń mo gbọ́. tẹ́lẹ̀ rose aláburúkú kan ni mo lá ọmọbìnrin kan ni mo rí lójú àlá mi bó ṣe ń sọ̀rọ̀ bí òwe ló ń sọ̀rọ̀ bí ẹni tó ń pọ̀fọ̀ nǹkan ẹyọ kan pàtó báyìí ni mo rí dìmú nínú gbogbo nǹkan tó ń sọ pé ọ̀rọ̀ Fikáyọ̀ ló ń sọ yorùbá ò yé mi tààrà àmọ́ ó ń sọ wípé òun fi eégún búra. Ah, ṣé Fikáyọ̀ níyàwó mi ni. kò níyàwó mi fẹ́ mọ̀ kò yé mi báyìí. ṣé má gbàdúrà fún ìwọ gọ́tà ó sọ pé òun fẹ́ gun búra. ṣó ti mọ gẹ́ọ̀ náà ni. Abdulrasaq. díṣẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ tó jẹ́ dúró dúró. bàbá mi dákun ìwọ Baba ọ̀pá wájì bàbá mi dákun bàbá mi dákun dákun ah! ẹ dákun ẹ dákun ẹ dákun mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ ìwọ ah! ìwọ mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ. Ah! jẹ mi ìwọ mo gbé e lẹ́yìn tó ń fẹ́ fi gé mi jẹ mo sọ ẹ̀dà rẹ̀ kún eléégún mo sọ ìgbéyà yíyí ẹ̀dì tàwọn lọ́balọ́ba mo sọ ẹ̀dẹ̀jìká ẹ̀kú ojoojúmọ́ laṣọ òmúròde ṣé ohun tó wá yẹ kó o fi san fún mi rèé ìkìlọ̀ lásán leléyìí o mò ń padà bọ̀ ní ìgbà tí mo bá tún máa wá tọrẹ́tọrẹ́ kọ́ ni máa wá mọ́ èmi àti ìbọn làjọ ń bọ̀ nílé rẹ̀. bàbá mi ò n ò jẹ́ fojú di yín àjọfẹ́ ìbò bàbá mi n ò tó bẹ́ẹ̀ ta ló bí mi tí n ò gbé ọ̀pá mọ́ n ò tó bẹ́ẹ̀ mo ní ṣe bẹ́ẹ̀ mo dákun oríjì mi oríjì mi wò tó bẹ́ẹ̀ táwọn bàbá rí wọn ni mo mọ táwọn àbíbi tí wọn àgbé ọmọ àmọ́ àjọ fèrò ẹ àrẹ̀kújáyé dákun dákun. ó fọ́ ni. gbogbo ọ̀yà ló ń pèrè ẹ̀ lódù gbogbo àwọn lecturers wa yìí ló máa ń ṣe bíi tòótọ́. inú ò máa gbọ́ rosin ṣé wọ́n wá kí n ṣe tòótọ́ ni kán tó lọ primary school kán tó ṣe tán secondary school kán tó ṣe tán yunifásitì èyí tó ní phd wà nù wọn èyí tó ní masters degree wà nù wọn ẹnu ẹ lẹ́yìn gan wà yẹn tí ò ń bolówó nù. wọ́n kò mí ń jọ. o ti serious. mọ́dà lò ó serious gan. ẹ fi kú. àní ẹ ò ṣe yìí. kó lè má rí bẹ́ẹ̀ torí kó má bàa gbọ́n tó bá rí mi lójú ayé ni mo ṣe kọ́ yọ sí ẹ lójú àlá. èmi ò ní kó má fẹ́ fi káyọ̀ o ṣùgbọ́n oúnjẹ olówó fi káyọ̀ tó déegun nígbà tó dàgbà tán yìí ìyẹn lèmi ò ní faramọ́ ògbè ni ìwọ olóhùn lèmi ògbè máa fohùn fọlóhùn ni ẹnikẹ́ni tó bá máa fẹ́ fi káyọ̀ ó ń láti fẹ́ mi mọ́ ẹni tó bá kọ̀ tó ní rárá mo fi eégún búra á fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ awífúnni kó tó dání àgbà ìjàkadì ni wọ́n ní o má ṣe é olóò má ṣe wọ́n nítorí kí ló fi má ṣe o pa láìsí ṣe ìbàjẹ́ wọ́n ń ṣe ni aláìsí ìbámájà láìsí ìkìlọ̀ rèé o. ẹ̀yin ọ̀rọ̀ tí mo fẹ́ wá rí yín fún ó sírìọ́sì gan ni ni mo ṣe ń sáré tètè bọ̀. nǹkan tèmi náà ránṣẹ́ sí ọ fún pé mo fẹ́ bọ̀ ọ ṣe pàtàkì. ẹ jẹ́ kí èmi kọ́kọ́ sọ tèmi náà. làbárì. ṣé rí ìyàwó mi tèmi àti ẹ̀jọ̀ wá kí yín lọ́jọ́ sí wọn. ó ti máa ń sọ fún mi pé òun máa ń lálà tóun máa ń rí ọmọbìnrin kan pé tí yóò wọ òun tuurutu báyìí lórí àpáta ni tó bá fi òun lẹ̀ a wá máa sọ fóun pé kóun lọ fi mí lẹ̀ o pé òun fẹ́ gun búra èmi sọ pé kí ni ń sọ pé kàtìkàtì ló ń sọ lèmi ṣe máa ń sọ fún pé wo alágọ̀ àmọ́ lánàá alánàá yìí ló tún sọ pé òun tún rí nǹkan kan náà pé obìnrin yẹn kan náà lòun náà tún rí o tó tún ní àní kóun lọ fi mí lẹ̀ bóun fẹ́ gun búra bákan náà ni mo ṣe ní kí n máa sáré bọ̀ nílé tètè kí n wá ṣàlàyé fún yín bóyá ó tún ní ìwà. bóyá kankan kan. bẹ́ẹ̀ mi náà ṣe lálàá irú àlá tèmi náà la gẹ́lẹ́ nù sórí ọmọbìnrin tó lóun rí lójú àlá òun tí ń lé òun kiri kì í ṣe èèyàn lásán ìyá àgàn nu ìyá àgàn tó mú eégún ajófẹ́ ìbúwọ̀lú yìí ò nù ó wá bèmí náà lójú àlá àmọ́ gbà tó wá bèmí tọ̀rẹ́tọ̀rẹ́ lọ wá ọ̀nà ọ̀nà ọ̀nà yá ti sí ńlá ó wá jẹ́ kí n mọ̀ pé àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí wọ́n ń bínú sí a torí ìgbésẹ̀ tá a gbé wo eégún fi káyọ̀ mi tí ọmọ ìbá nífẹ̀ẹ́ rẹ dénúdénú kọ́ mọ̀ bọ̀ kó wá fẹ́ ọ gẹ́gẹ́ bí ọmọ eléégún bẹ́ẹ̀ ni ọtán. apá báwo ni bàá mi ṣe ń sọ̀rọ̀ báyìí. bí wèrè bí ẹni tó rí rẹ ò pé. rárá o báwọn kọ ẹnu wo mo fẹ́ fi ṣàlàyé fún un pé pé mi ò ṣe mọ́ ibo ni kí ọmọ já sí ibo ni kò ti bẹ̀rẹ̀. ní ilé lanu sọ fáwa wù pé mi ò ṣe mọ́ ni mo ṣe ní ẹ wo ọ̀nà àbáyọ tó bá kù ní kẹ́ ẹ jẹ́ ká wá. Fìkàyọ̀mí ọ̀nà àbáyọ náà mo ti là á lẹ́hùn èmi ò lè fi bàbá mi lẹ̀ èmi ò ní lè fi bàbá mi lẹ̀ tọmọ ìbá nífẹ̀ẹ́ rẹ̀ tọmọ kò ń fẹ́ fẹ́ ọ kó wa bá a ṣe eégún kó wa bá a ṣe eégún ọtán ọ̀nà àbáyọ tó wà nù. wo ètò bá rọ̀ nu gbogbo ìta kà yìí ìfẹ́ ọ̀wá ìfẹ́ ọ̀wá dàbí ìfẹ́ olúmi lábẹ́lẹ̀ tribalism olúmi fẹ́ ọmọ ẹ̀ olúmi fẹ́ ọmọ ẹ̀. fíkàyọ̀ ìwọ ló pé gbogbo wa síbẹ̀ oníkà jókòó lọ́rọ̀ tó fẹ́ sọ fún wa. adé tí wàá mìgbà láti ẹ̀kọ́ ò máa sọ̀rọ̀ eléyìí tó máa fi sọ̀rọ̀ ojú àwa ló máa ń wò kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan sọ fún wa mo fẹ́ gbọ́ ah. tìǹbù. ó ń dá ilé òun wà mí gbogbo ara mi ni mo fi wà mí báyìí mo fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. lóòótọ́ ẹ̀yìn lòun tó bá dẹ̀ ti bọ̀lẹ̀ kò ṣeé kó mọ́ ọ̀rọ̀ kìdẹ́ tóbi lóòótọ́ ká fọ bẹ́ẹ̀ bò. àmọ́ hmm, bẹ́ẹ̀. ẹgbẹ́ náà la máa fi sọ àmọ́. <laughs> léwu ó tóbi jù nǹkan tí mo lè sọ lọ. díẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sọ fún mi níwọ̀n pẹ̀lú ẹ̀ àtòrí nǹkan tí mo sọ fún ẹ lánàá ni. rárá ọkọ̀ fún wa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú ẹ̀ ni. ẹ̀ṣẹ̀ bíi ti báwo. àwọn gbogbo nǹkan tó ń rí lójú ayé àti lójú àlá. kò sí tèmi ọmọ pẹ́ eh! àti pé ọmọbìnrin tó máa ń fegun búra fún ẹ kò ń ṣe nǹkan tí mi ò mọ̀ díẹ̀. àwọn eh! sùnmi láì mí náà ṣe tán ni rọjí. ọ̀nà dà ní ibo mo fẹ́ kí. ọmọ ilé ẹgbẹ́ nínú eégún fi káyọ̀ mi làbí ìyá orúkọ mi ì bó sì ṣe tàlùjọ náà ní èmi ọkọ àmọ́ ṣá ò igi gogoro igi gogoro náà mi dúró ṣebí bàbá mi là jọ̀nù ọ̀hún ìbí ọkọ̀ àmọ́ṣá o èyí gógóró nà mí dúró kí ah! ó lè ṣe lórí ṣáà ìjẹ́ mi o àwọn ṣá o ó lè ṣe táwọn o ó lè ṣe lórí ṣáà ó sì jẹ́ tààrùn jọ̀nù ọ̀hún. ó ṣèjì tán ládùúrú bí mo ṣe ní sùúrù títí tí kí n bá lè má fi ọkàn mi ṣòfò àṣepàbó ló máa já sí. Si mo fi ara mi jì nítorí ìfẹ́ àṣé àwọn àwọn ọkùnrin irọ́ ni ẹ̀rẹ̀kẹ́ wọn ẹ̀tàn ló kún bẹ́ẹ̀ àṣé i love you ẹnu wọn kò dénú ìwọ ohun eléegun àṣé dírámà lòun àti dáàdi ẹ̀ ń ṣe fún mi ẹ̀ ń wò mí ni ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà tọ́lọ́run fi gbà fún tó báyìí. kò tiẹ̀ kúkú yé mi náà àbí Fikayo kọ́ ni Fikayo Muslim brother jọ nítorí Ọlọ́run báwo ló ṣe ṣe afẹ́ kó sọ fún wa ó dẹ̀ bá sọ̀rọ̀ ní kó sọ bó ṣe ṣe fún wa. àwa lóòótọ́ ni mo mọ̀ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni mo fi jèrè ọkọ ẹ̀ tó mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ lóòótọ́ ìfẹ́ tí mo ní sí ẹ̀ ni mo ṣe di mùsùlùmí mi ò di mùsùlùmí lásán láti tàn ẹ́ wọnú ìgbèkùn ìfẹ́. fi ara mi lé fọlọ́n láti jẹ́ kọ́wọ́ mi tẹ̀ nǹkan tí mò ń wà ní. ṣòrí lọ́jọ́ tí mo kọ́kọ́ rí ẹ. Arẹwà Arẹwà ti ń try láti pè yín látàárọ̀. orúkọ mi ò kí ń ṣàrẹwà Awao ah. Ibrahim lorúkọ mi. ah beautiful um, Fíkáyọ̀ jẹ́ ní lórúkọ tèmi ṣé mo lè máa ń sọ̀rọ̀ just for a while. Eh, mi ní lè ráyè bá yín sọ̀rọ̀ nsìn tó rántí ń pè irun wá street mo dẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ ṣe lẹ́yìn irun maybe some other time. Uh, thank you some other time is fine. máa wẹ̀ ẹyẹ dúdú ló ń pa sínú àrò yìí. àwa wo mi ò tí ì rí ọmọ tó gba ẹ̀sìn tó ọmọ yẹn nínú ọgbà yìí ọ̀tọ̀ làwọn ọmọ fẹ̀sìn bojú fi club ṣe bùgbé lálẹ́ tó bá ń gbọ́ pure muslim àwáwù ló ń jẹ́ bẹ́ẹ̀. ok ọ̀nà wo gan-an ló rò pé mo lè gbégbà láti fi win heart ọmọ yẹn. kí ni heart ta ni guy òkúta ló wà ń bẹ́ẹ̀ kì í ṣẹran àwáwù yàtọ̀ sí àwọn ọmọ kí ṣó ẹ̀tẹ́yìn kó kiri inú ọgbà yìí àní pure and plain muslim lèèyàn. sori nǹkan tí mo ṣe pé ẹni pé mo ní ìdí ìrànlọ́wọ́ ẹ̀ gan ni mo ṣe pè é pé ká lè jọ sọ̀rọ̀ torí sórí ọmọ yẹn mo nífẹ̀ẹ́ gan kódà mo fẹ́ fẹ́ sílẹ̀ ni. jọ kí lórí lára ẹ. sórí bó ṣe máa ń borí yẹn nìkan ó máa ń dá mi lọ́rùn ni àfi bí ìpè mi ò róbìnrin rí so nǹkan wo ló rò pé ó fẹ́ràn àwọn nǹkan wo ló like tó jẹ́ pé tí mo bá ṣe fún un máa grab ẹ̀. Hmm anyways tó bá wá rí bẹ́ẹ̀ would like flowers then ó like kéèyàn máa kọ lẹ́tà pàápàá jùlọ tó bá jẹ́ pé ẹwà èdè wa ló fi kọ́ àwa wù fẹ́ràn ọlọ́run ẹ̀gàn àti ànábìwà mọ́mọ́ sálálá alẹ́ wa sálám ẹ̀yin ò lè yẹ ẹ́ sìn wàá dẹ̀ tún máa kírun gan maybe jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn náà ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Hmm, ok wàá ní láti change orúkọ ẹ sí something muslim to start with. Ah, ó ti parí eléyẹlé ti parí òwò òwò tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kì í pẹ́ṣẹ́ tí ìwọ bá ti rẹ́dì láti bẹ̀rẹ̀ sí kọ́ mi èmi gan ti ṣetán láti tètè grab. Fikayo ó mà serious. Ah, tí nǹkan mi bá wà lẹ́yìn serious èmi mo lè rẹ̀. <laughs> ọ̀gẹ̀lẹ̀lẹ̀ ẹ àwọn kan ṣe bísímìláì. bísímìláì. ọwọ́ afọ ọwọ́ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. irọ́ wàá fi ṣan ni. ẹ̀hẹ́. ẹ̀hẹ́ ẹ wà wá fọ ẹnu ẹ náà lẹ́ẹ̀mẹ́ta. tí kò bá wù mí kí n fọ ẹnu mi kọ́. wà á fọ náà ni. ìbí torí tẹnu bá rùn àṣẹ máa fọ. fọ kíní jèrè má fomi mi o. fọmú ẹ náà lẹ́ẹ̀mẹ́ta. tómi bá lọ pánà lórí nǹkan. Ah, ó ṣe gúgú lọ tí mú bọ drum. ẹ̀yà fojú ẹ̀ náà fojú ẹ̀ náà fojú ẹ̀ náà ẹ̀mẹ́ta. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا عبابيل ترميهم بجارة مسجل فجعلهم كعصف مأكول اللهم صل وسلم على عين ربني تتم ربانية والياقوتة بما قد الفم والمعاني والنور الأكوان المتكونات العالمي صيب رباني البكر استاهي بمسل الارباح مولاد لكل مطارد من البؤون والأوان والنور كلام الذي مولاته به كونك لا عدود بماكنات المكان اللهم صل وسلم على طلعتك بعك كندل الأعظم ìfẹ́ tí ewúrẹ́ ní sí ọkọ ẹ̀ ló fi ń ba òwúrọ̀ bọ̀ ìfẹ́ tí mo ní sí ẹ̀ ni mo ti fi ẹ̀sìn nílẹ̀ láti tẹ̀lé ẹ̀. mo ní sí ẹ ni mo ṣe di mùsùlùmí ìfẹ́ tí mo ní sí ẹ ni mo ṣe rọ nǹkan tó wà nínú wàhálà àdàgbàkéwù. Just find a space in your heart to forgive me. Just tell him to leave. I don't want to say anything. It's okay. It's okay. Fi sílẹ̀. Fi sílẹ̀. Ọlọ́run mi fẹ́ ọmọ ẹ̀ àwáwù ìgbà wo ló wọlé tó sálámù ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni kí ló ṣe ẹ́ fi káyọ̀ nǹkan ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ náà. bá mi sọ̀rọ̀. Auzu billahi minash shaitani rajim. But ṣé bó sọ wípé òun délé bàbá ọmọ yẹn ó ní àáfà ńlá ni kí ló ṣẹlẹ̀? Nǹkan tó sọ fún mi nìyàn lájì àfi bó tún ṣe dé tó ní ọmọlé eléégún ní Fíkáyọ̀mí ó ló jẹ́ kó yé òun pé òun fi ìgbàgbọ́ òun lẹ̀ nítorí pé òun nífẹ̀ẹ́ gan. Ah, impossible kí ló fẹ́ẹ́ fa ìtàn ajá àti lèmọ́mú pọ̀ kí ló fẹ́ẹ́ dà wọ́n pọ̀ ṣé orí gbogbo nǹkan tí ọmọ bọ́ yẹn tó bá kọ sí ọkàn ọmọ mi gbogbo ẹ̀ ni mo máa parẹ́ wọn ò lè fẹ́ra wọn jẹ́ kó dàrọ̀ là kó lè ṣíṣe. Ah, èmi náà ti sọ fún bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rù ń bà mí torí bó ṣe ń sọ̀rọ̀ gan ò yé mi rárá. Hmm, kò burú ojú máa ló máa ló máa mọ́ wa. àmín alhaji abi you can buy and get juice. yeah i think i need it. <sighs> mi ò tẹ mi ò mi ò mi ò composed not at all. i know um, just take it easy. Okay. àbí irú àdánwò wò ní ọlọ́run ọmọ eléégún àtọmọ mùsùlùmí no kò lè ṣeéṣe no kò lè possible. àwa wo àtiwájú àtẹ̀yìn mùsùlùmí òdodo ni ẹ ìlànà Islam òun ni a fi tó ẹ dàgbà. Mo nígbàgbọ́ wí pé ọmọkùnrin yẹn fẹ́ ṣì ẹ́ lọ́nà ni. Ó fẹ́ fi ẹ̀tàn gba ìgbàgbọ́ tó wà lọ́wọ́ ẹ. Ṣùgbọ́n alihamudulilaa, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ì pẹ́ jù. Àwáwù, henceforth mi ò fẹ́ rí ìwọ àti ọmọkùnrin yẹn pọ̀ mọ́. Òkùnkùn àtìmọ́lẹ̀ ní méjèèjì kìjọ ṣọ̀rẹ́ ẹgbẹ́ ẹja ni ẹja máa ń bá ṣe ọ̀rẹ́ nínú omi má tiẹ̀ ríru rárá pé wà tiẹ̀ pàdé níbi kankan and that is final. aláàjì gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo ti gbọ́ mo dẹ̀ ti gbà àmọ́ nǹkan ẹyọ kan ló dá mi lójú pé Fikayo jẹ̀bi ìlànà tá a bí sí ló fà á ẹni tó jẹ́ pé ó lè fi ẹ̀sìn tiẹ̀ lẹ̀ nítorí mi tó ń ṣẹ̀sìn tèmi and no matter what happen that I still love Fikayo and. I... and what and what àwọn wò ó jẹ́ kó ìlà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ máa kọ́ la kankan ìfẹ́ òṣì ìfẹ́ wèrèwò lórí sọmọ eléégún ṣé o fẹ́ fi ojú ọmọlúwàbí tèmi gbolẹ̀ ni. impossible. but dad òun kọ́ ni eléégún náà àwọn òbí ẹ̀ ni ẹ̀sìn yá ọ̀dẹ̀ gbọ́mọlà níwọ̀nba ìgbà tó yẹ pé àwa méjèèjì ti nífẹ̀ẹ́ ara wa ó dẹ̀ ṣetán àti ṣẹ̀sìn mi mi rò pé ó yẹ kọ́rọ̀ yìí tún le tó báyìí. lọ́nà pa ìkọ́sọ̀ ọmọ tí ọ̀ka bá bí ọ̀pá ni ọmọ eléégún eégún lòun kò sí bá ṣe máa ṣe ìbùnà tí kò ní rúbẹ òní ní kankan ṣe pẹ̀lú ọmọ yẹn and that is my verdict. Alaji. Alaji ó mà ti lọ ṣó ti gbọ́. ó ti gbọ́ ó dẹ̀ ti gbà torí pé àbọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúwàbí tó bá dẹ́kọ̀ tó fi gbébọ́ ṣe aláìgbọ́ a jẹ́ wípé èmi ni máa kọ́kọ́ kọ́ lọ́mọ kó tó di pé ó fi ìfẹ́ ìwèrè fẹ́ òṣì tó ní sí ọmọlẹ́gùn yẹn ó fi bá ojú tèmi jẹ́. àwùjọ ìlànà ìṣètò ìlú. dàbí ìfẹ́ olúwo mi. àwa eh, ah, o mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé true love ni Fíkáyọ̀ ní sí ẹ̀mí àtijẹ́ta tó ti lọ ló ti gbádùn mu ó lè máa dédé rìn adédé ta dúró ó lè máa rẹ́rìn pẹ̀lú lójú the funny part of it ni pé wọ́n ló slum ní class ẹ̀ lánàá wọ́n ní in fact omi pure water kan bag kan báyìí lọ́dà lé lórí kó tó ta jí lọ́lọ́ má jẹ́ olékun èèyàn lọ́rùn o àbí kí ló ní mo sọ. ó tọ́ ni ẹ̀yin ọ̀rẹ́ mi kí lẹ fẹ́ kí n ṣe kí ni mo fẹ́ ṣe. ṣòro tọ́rọ̀ bá rí báyìí èèyàn máa ń follow heart ẹni you can take your own decision because you have age to know what is good and best for you àwa ah, o eh, má yẹ kí bọ́bọ́ yìí fi tiẹ̀ kó báyìí because tẹ́lẹ̀tẹ̀ bá ṣẹlẹ̀ sí báyìí ìwọ náà máa hold lè jẹ́ kí n tún wá sọ fún ẹ sórí ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà kò lè bí ìfẹ́ òtítọ́ ṣubú o ìwọ ro gbogbo wàhálà tí Fíkáyọ̀ ti ṣe lórí ẹ̀ látẹ̀yìn wa kó o dẹ̀ ro nǹkan tó lè ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú tó o bá fẹ́ baby you just have to think about this. I think you have to. Please. Ah. Kí ni mo ṣe lè fún Ọlọ́run? Ìfẹ́ àwáwù ni mo ní kì í ṣẹ̀tàn kí ló dé tèmi gún orin ọ̀nà tó tọ́ tẹ́lẹ̀ kí ló dé tí mo parọ́ bóyá ká ní mo ti jẹ́wọ́ ẹni tí mo jẹ́ láti bẹ̀rẹ̀ ni tí ò bá tiẹ̀ nífẹ̀ẹ́ mi mi tún ní kọ́ ọmọ ọlọ́mọ sádánwò ẹni tó bá fèké kó náà bẹ́ẹ̀ ni ríru ní ìrùpa náà ẹni tó bá parọ́ ibi tó yọ ibi náà ló ń parọ́ ẹni bẹ́ẹ̀ gbẹ̀yìn. ọwọ́ ìfẹ́ tí mo ní sí olùjẹ́ ìṣàṣìṣe I'm so so sorry. I'm so sorry. ọ̀rọ̀ ilẹ̀ yìí o ó yẹ kó lè mú jà wá o ìṣàpá ti tóró mọ́yàn o ilẹ̀ ó ṣe ìfẹ́ mi o ẹyin bí mi mà ní o alábàárò mi máa mà ré àwáwù mi àní bí a ti kọ́ láó ṣe rìn láyé o kò sóhun. federal làwọn kankan dìrì mo wá bọ́lá mi látọ̀run ni Fikayo I love you so much and nothing can change that. àwáwù mi. alájí kí ló dé gan pàápàá tọrọ bá rí báyìí wọn máa ń na sùúrù sí i ni ah, ah, kí ló dé. kò ṣáà ṣe dúdùn nu tèmi náà. dúdùn nu tiẹ̀ kọ́ ẹ mo ní tútù ló tiẹ̀ kó ló lọ gba lẹ́tà ìbànújẹ́ tẹ́lẹ̀ tó ti pẹ́ mo jẹ́. ìwọ ò ṣe sọ pé kò ń fi ọwọ́ ara ẹ̀ kó fi fún mi tàbí kó mú lẹ́tà ẹ̀ kó ti fa àyà kó tó ti pẹ́ mo dé. aláàjì ìpín ò gbẹbọ akúnlẹ̀ yan ò gbẹ̀bẹ kádàrá ẹ̀dá ò ní tà sí i bóyá bọ́lá òun ṣe yan kádàrá títí ẹ̀ nìyẹn. ọmọ mi ò ní yan kádàrá burúkú kò ní yan kádàrá ìbànújẹ́ irú kádàrá wo nìyẹn kọ́kọ́ mọ́ lọ fẹ́ ilégún ọmọ mùsùlùmí àbí ẹni pé mi ò gbọ́rọ̀ ẹ̀ láyé mi. ah ah kò ṣáà ṣe pé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó léni àbí wọ́n fẹ́ ṣe é ní ọ̀la aláàjì tẹ́ ẹ̀ bá wà ro gbogbo nǹkan ẹ̀rù bẹ́ẹ̀ ṣe fẹ́ mi títí mo fi di alájà orí fífọ́ kọ́ lóògùn rí bíbẹ́. òun ni òun ni mi ò ní gbà pé kì í ṣe bẹ́ẹ̀ ah, tó wo ọmọ pé ọmọ tí a bá ń lé kéwú tó kú tó kéwú tó ṣe wòlímọ̀ tí àwárí trosis Islam lára ru ọmọ bẹ́ẹ̀ ah, ọmọ yẹn ó sun owó náà ni. tí ẹ tó dẹ́ sọ yẹn ó yàtọ̀ mùsùlùmí ni ẹ láti Aminat lórúkọ ẹ̀ ó kúrò ní ìlànà ẹ̀sìn Islam ọlọ́run wá lò mí láti wá eré. Eh, kí ló wáá fún ní assurance pé ọlọ́run tí ì fi káyọ̀ rí. tó bá wá fi káyọ̀ rí mi ò ní ṣàna eléégún no impossible mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní take action right from this moment mo máa kọ́kọ́ withdraw àwáwù kúrò ní skul tó wà yẹn a break communication àwọn méjèèjì wọn ò ní rí àwọn bá sọ̀rọ̀ mọ́ màá wá mú ọmọ eléégún yẹn màá wá deal pẹ̀lú ọmọ yẹn alájà I will deal with that boy. Tó bá gbẹ̀kúrè, á ṣíkú òrùlé torí tèmi ni. Wàá nìkan tí màá fi ṣe. Màá lajú mi sílẹ̀ wọn bí afẹ́lẹ́gún. It's not possible. I just know that. Kò ní possible ayé. Ah! Kí ló ń fún ọ lọ rí? Màṣánú fún mi. Ìwọ náà. Aláàjì. Aláàjì ọmọ eégún létí òjì á lọ orí oyè kì í sùn ta o eégún alárè òjì á ilẹ̀ mọ̀ ń sùn lọ eégún àjọfòyìnbó ọkọ mi wọ́n ń retí bàbá nígbà gèdè ọba adáṣọ bíi ẹni jogún ọmọ ọmọ wà re èjìká ẹkù ọmọ oníjọ àmúgbẹ̀yẹ báàlẹ̀ rẹ̀ kú jẹlẹ́gùn òjì á lọ jálọ jálọ rèé sàṣeyẹ. ṣètọ́ni rọ̀jẹ̀ ah. irú àlàbúròkú ò lélẹ̀ àwa ọmọ tèmi náà àlá tí ò lè ṣe ni kò wá bá yín wípé àwáwù ń lọ sí oko àná ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ ń wò mí ẹ bá mi wá nǹkan ṣe sí ni. Hmm. la ilaha illallah muhammad rasulillah alhaji ibrahim ajápó ah, gbàgbé lọ máa dámọ ni alhaji bọ́mọ aráyé ọba jó ń gbàgbé ni kò yẹ ká tó lè jókòó rú jókòó ìmọ̀ lónìí ah, ebi lọ́jọ́ ọ̀hún àná ebi mo ṣàlàyé ọ̀rọ̀ fún yín ni ntọ́lọ́ ń sọ fún mi abẹ́ ti gbàgbé ni. ọ̀rọ̀ yín ò yé mi alhaji ibrahim ó yẹ kó yé yín ọmọ tẹ mú ètò àdúrà rẹ̀ wáyé tẹ́ ẹ bá gbàgbé ń gbòfin wà ń kéke ṣe mọ̀ pé mo wọlé á lọ àfún nítọ́lọ́ sì sọ fún mi ńgbà náà mo sọ fún yín abẹ́ ìrántí ni. ẹ̀yin èèyàn mi nǹkan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni wípé ọlọ́run ò dá wa fún nǹkan mi ju ká máa sin òun lọ ẹnikẹ́ni tó bá ti wá gbé nǹkan kan sí kọ̀rọ̀ yàrá ẹ̀ tó ń forí balẹ̀ fún un àbí gbé òkúta kan síbì kan tó ń ta epo lé lórí àbí gbé èrèkèrè láwòrán ara ẹ̀ tí ó ń fi irú nǹkan bẹ́ẹ̀ náà bá ọlọ́run ọba aláṣorogún nínú àwàtàjókòó yìí Musiliu wà nù wa Àsíáwù wà nù wa orúkọ mùsùlùmí ni gbogbo wa ń jẹ́ àwọn ẹlẹ́sìn kejì tó ń bí sírú ìlànà báyìí gan ti pa Ṣàngó wálé dà sí Jésù wálé kí ló wáá ṣe àwọn ọmọ mùsùlùmí tá a lè sin ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀yin èèyàn mi mò ń bẹ̀ yín pẹ̀lú orúkọ ọlọ́run ẹ jẹ́ ká kúrò lójú ọ̀nà àánú ẹ jẹ́ ká bọ́ sí ojú ọ̀nà ìkẹ́ àti ọlà ìwà àtẹ̀sínwá nìkan ló lè gbé wa dé àlùjánnà inṣàhàlà o gbogbo wa ò ní wáyé asán. àmín yàlá. ẹ sísá ajarat ṣẹ̀ṣì rántí kéwú tí mo ní ká máa ké fún àwọn òkú ọ̀run wa. ẹ mo ṣì rántí àmọ́ ó kàn jẹ́ pé ó máa ń kọ́ mi lẹ́nu díẹ̀díẹ̀. ó máa ń rí bẹ́ẹ̀ ẹ kà á fún wa ká gbọ́ èyí tẹ̀ bá gẹ̀ẹ́tì ń bẹ́ correct yín. kulu alau had alau samad lam yelidi walam yulad walam yekulawu kufuwan had. Um, ta ló tún mọ̀ nínú wa o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́run ẹ jẹ́ ká máa kírun wa déédéé ká máa kírun lásìkò gbogbo wa á ní ṣìnà òun. àmín. Ah. Alhaji Ibrahim bẹ́ẹ̀ bá gbàgbé rí i pé mo sọ lọ́jọ́ náà mo ní ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bó bá ṣe fẹ́ rìn pátá ní kẹjẹ́ ká torí pé àkàndá ọmọ ńlá hálà gbogbo rẹ̀ bá sì fẹ́ rìn pátá ní ẹja yọ̀ọ̀dá fún gbogbo ẹnì yòówù tí ó bá yí padà sọ́nà Islam oríṣi nǹkan mi lè ó lè bá jáde sí ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ọ̀rọ̀ àwọn agbófinró aláàjì ṣe mọ̀ pé bágbófinró bá fẹ́ ṣiṣẹ́ láṣeyàn ó ṣeé ṣe kó rìnà ẹ̀gbin torí kí n tó fẹ́ sí ó lè bá a rí bẹ́ẹ̀ ni aláàjì Ibrahim ẹ̀sàjà kún fàdúrà fọmọ ẹ̀ gbogbo bó bá ṣe fẹ́ rìn pátá àdúrà ní kẹjá nílé lórí ṣé ẹ ti gbọ́ kò jù bá lọ. ẹ dúró etí wo ló ń bá yẹn gbọ́ wípé ọmọ èmi alhaji ibrahim ọlọ́run gbẹ̀bẹ̀ òun wá ló máa lọ fẹ́ ọmọ eléégún aláwọ̀. a'udhu billahi minash shaitani rajim bó ṣe wọ́ lọ́nà ọ̀nà tọ́lọ́run sì fẹ́ gbé gbà lọ́nà tó ń tàn bọ́lọ́run ṣe fẹ́ lò ní ah! alhaji ẹ mọ̀ ṣe ha ṣe é rí gbogbo ọ̀nà tí ẹ̀dọ́ ọba tọ̀ láyé tí ọba ti rìn ẹ̀dọ́ ọ̀gbọ́n bọ́lọ́run ṣe fẹ́ nu. No ẹ ṣáàjà kún fàdúrà kó lè bá a ṣàṣeyọrí kó lè ṣàṣeyàn àdúrà lọ̀rọ̀ ẹ gbà o. Fikayo sẹ ǹjẹ́ ìwọ àti àwáwò jẹ́ mọ̀ ìtumọ̀ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tẹ̀ ń pariwo ẹ̀ látàrọ̀. Um, ẹ ṣeun ni sir. Ní ọgbọ́n ọmọ kékeré tèmi, ìfẹ́ ni kí èèyàn kan fi ẹ̀mí ara ẹ̀ lélẹ̀ fún ẹni kejì. Láláì ro bóyá ó máa pa òun lára àbí kò ní pa lára. Àti wípé òjíṣẹ́ ńlá Muhammad òun ni ó kọ́kọ́ ṣerú eléyìí nígbà tí ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ àti tàwọn sàábé láti máa pe àwọn èèyàn sí ojú ọ̀nà ẹ̀sìn Islam. Bákan náà, bàbá tó bí mi lọ́mọ náà ṣerú eléyìí nígbà tí mo fagídí sí pé dandan mo fẹ́ kí ilé wa dàbí ilé Mùsùlùmí gidi. Nígbà tó ti jẹ́ pé ohun tó wù mí lọ́kàn ni àwọn náà ṣe fún mi láláì ro nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Irúfẹ́ iná ni mo ní sí Awao nítorí ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gan ọlọ́run sì ti parí ọ̀rọ̀ nínú alukur'an nígbà tó ní wa alqaitu alayka mahabbatan minni èyí lóòótọ́ láti mú ìfẹ́ wá sáàárín ẹ̀yin méjèèjì ní ti ń sáwà méjèèjì irúfẹ́ iná lẹ́wà ní sí mi tí ẹ fi gbà mí tọwọ́ tẹsẹ̀ pé kí n fẹ́ àwáwò láìro àbùkù tó máa tibẹ̀ jáde ìfẹ́ iná ló wà láàárín ọlọ́run àtànẹ́bì tí ó fi sí ẹni tó lè yà wọ́n àti wípé ọlọ́run gangan ní jẹ́fẹ̀ẹ́ torí ìfẹ́ ló borí ohun gbogbo. Fikayo Awawu wàláhì tàláhì sùmàbíláhì lásìláhàwà mo fi ọkàn mi ọwọ́ mi àti gbogbo ara mi sí ìbágbépọ̀ ẹ̀yin méjèèjì. ẹni wọn bá ìgbà tẹ́ bá ti ṣe é káàkiri nìkan rẹ̀. Oh, wow, that's my daughter. Daddy love you always. All that. Thank you. Thank you. Thank you. Thank you alhamdulilayi. alhamdulilayi. ah nǹkan lálàlá jí ṣe bó ṣe gbà mí wọ́n ra o nítorí kò wọ́pọ̀ nínú àwọn òbí tí wọ́n lè ṣerú nǹkan tí wọ́n ṣe yẹn. bẹ́ẹ̀ ni àwọn dádì ẹ̀ náà ṣe ètò pọ̀ ń bẹ́ẹ̀ nítorí ìfẹ́ tán dẹ̀ ní sí ẹni ó ṣeé ṣe tí dádì ẹ̀ ò bá ṣe nǹkan tó ṣe lọ́jọ́ sí kí n má rìn jìnnà nínú ìrìn àjò ìfẹ́ tí mo wà yìí hmm. àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òkè tí mo gùn ibi rere ló padà bí mi sí nǹkan ẹyọ kan ni màá dẹ̀ máa fi sọ́kàn mi lóòrèkóòrè pé mo nífẹ̀ẹ́ eégún fi káyọ̀ mi ju gbogbo ayé yìí lọ. Eh, eh, eh, point of correction o Abdulrasaq Jenny Fikayo mm-hmm. àfi tí wọn náà bá ti ṣetán àti máa jẹ eégún bùnmi nìkan nìkan. Mm. àwọn oṣù bẹ̀ láì. àwọn bíbí ilé ṣe ìtàn lọ́jọ́. ọ̀lẹ́mú <laughs> jà wá o bí sápá ti toro mọ́yọ̀ o lẹ́ ó ṣe ìfẹ́ mi o ẹ̀yin bí mi mà ní o alábàárò mi máa mà ré àwáwù mi àní bí a ti kọ́ láó ṣe ní láyé o kò sóhun tá a lè ṣe sí o àwáwù mi ni tèmi náà ni ni tèmi yóò jẹ́ o ìfẹ́ wa fẹ́lẹ́lẹ́ o àwa wù mí ìfẹ́ àwa fẹ́lẹ́lẹ́ òun mm. àwa wù mí.